o fẹ́ wọ̀ ọ́ bàtà ẹ̀gbọ́n ẹ nìyẹn má já o má fa okùn yẹn ìjọṣẹ́ wàá dìde. ẹ wà mí lọ́wọ́. ọ̀ọ́ máa ń ràn ẹ́ lọ́wọ́ kí n bẹ́ẹ̀ ṣe kí ló fẹ́ kí n ṣe sí i mo ti ràn ẹ́ lọ́wọ́ ṣó ti dáa. ó ti dáa. ó ti dáa o mà tí dúpẹ́. jẹun mami jẹun ma. o kí mi kò ṣe. ẹjọ́ ò jẹ́. ọ̀ọ́ o ṣe ṣé wàá tún sọ. ẹjọ́ ò jẹ́ mà. o ṣe ọmọ mi.